الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الوقف من خصائص الإسلام وأشهد لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه بخ بخ ذلك مال رابح ذلك مال رابح صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى لذلك قال الله سبحانه اتقوا الله ويعلمكم الله وهو الذي يقول ومن يتوكل على الله فهو حسبه عباد الله اعلموا أن الوقف مستحب ومحبوب في الإسلام فعله سلفنا الصالح ومن أجله أفلحوا ونجوا في دارين عباد الله اعلموا أن الوقف له دور فعال في بناء الفرد والمجتمع وتخفيف الآلام وتكشف الكروب وتقضي على الفقير لذلك اهتم به المسلمون لأوائل وأحملها كثير من المسلمين لأواخر عباد الله اعلموا أن الوقف من العبادات التي شرعها الله تعالى وحث عليها رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون وقوله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ولما سمعها أبو طلحة رضي الله عنه قال يا رسول الله إن الله يقول لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب أموالي إلي بيروحاء وإنها صدقة لله تعالى أرجو برها ودخرها عند الله فدعها حيث أراك الله فقال رسول الله صلى الله عليه وسلم بخ بخ ذلك مال رابح ذلك مال رابح وقد سمعت ما قلت وإني أرى أن تجعلها في, في الأقربين وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وصدقة الجارية محمولة على الوقف عند العلماء فإن غيره من الصدقات ليست جارية هذا كفو الله ọba tó tó ọpẹ́ gbà ọba ogun àgbà ńlá ayé aláàánú ni oníkẹlọlọ́run ọba ọlọ́pẹ́ ni ọba olóore ọba alámọ̀tí ọba ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe fún àwa mùsùlùmí ìgbédúkìá báńtù báńtù kalẹ̀ nítorí tọlọ́run wípé ẹ̀yin mùsùlùmí ẹ máa lò ó ìgbàládà rẹ̀ láyé àtijọ́ ìgbìyànjú kìyàmà èyí tá ń pè ní alwaqf endowment kò síbi kankan tá ti kìtà yọnú Islam gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti sàlàyé lórí ẹ̀ ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba nínú ìjọsìn òun ni ìjọsìn tọ́ sí lódodo Ànábì Muhammad sallallahu alaihi wasallam ajẹ́ ìpé ẹrúsìn Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba sí ní pẹ̀lú ẹni tọ́ sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé yéè yéè dúkìá tó pọ̀ lélẹ́yìí dúkìá tó pọ̀ lélẹ́yìí ìkí àti kẹ̀kẹ́ ọlọ́ọ̀bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tàjẹ́ òsàn ọlọ́run ẹjá páyọ ọlọ́run ọba ọfà tí pé ọlọ́run bọba lè kí ọlá sọ pé ẹ páyọ ọlọ́run ọba o òun sì fi ìmọ̀ rẹ̀ òun fi yé yín inú ọ̀rọ̀ mi ó ní pé ẹni yóò tó bá páyọ ọlọ́run ọba ẹni yóò tó bá gbá ọlọ́run ọba tó sì bẹ̀rù rẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ó ti tó àwọn tàjẹ́ òsàn ọlọ́run ẹjá lọ́mọ mọ̀dájú nípa pé ìhun tá ń pè ní àlùwọ́pù ìgbé dúkìá báńtù báńtù kalẹ̀ fún àwọn mùsùlùmí pé kó máa wúlò fún wọn yálà yẹn bẹ láyé ní àbíyàn sí láyé má inú nǹkan tó jẹ́ súnnà ni súnnà nabi wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà inú nǹkan tó yẹ pé wọ́n máa fẹ́ púpọ̀ nínú ìsìláàmù yìí ká máa ṣe àwọn tó jẹ́ àwọn aṣáájú wa wọ́n ṣe bẹ́ẹ̀ látara ṣíṣe wọn yìí ó jẹ́ wọn ó ó jẹ́ wọ́n láyé ń bí àjọ gbèdà kìyàmà àwọn tàjẹ́ òsàn ọlọ́run ìhun tá ń pè ní ìgbé dúkìá kalẹ̀ bàǹtùbàǹtù ó nǹkan tó epo kó orí pa púpọ̀ láwùjọ ẹyẹ ẹyọ àwọn wa lápapọ̀ bákan náà ó sì ṣe gbogbo àwọn ẹ̀ta èrò èyí tí ọmọ láwùjọ ìgbé ètò yí kalẹ̀ ó ṣe ó ọ̀pọ̀lọpọ̀ ìṣòro èyí ti ń bẹ láàrin wa musulmi bákan ó sì bá gbé ìdàmúdàbò èyí tó pọ̀ láàrin wa mùsùlùmí ó bá wa gbé kó pàápàá jùlọ eléyìí lọ́fà táwọn tó gbogbo ìṣẹ̀mí ayé wọn ọfà tó ẹni tó jẹ́ olówó dúkìá olówó dọ́dọ̀ ẹ̀ bákan náà ẹni ojú olóṣì inú wọn sàdọ́ fólówó bẹ́ẹ̀ náà ni olówó náà ó dìbò káàtà sólóṣì ṣùgbọ́n àwa tá lónìí àìlákàkún máa táwọn pàtàkì ẹ̀ jẹ́ polówó ọ̀fẹ́ rí tálíkà tálákà náà jẹ́ nìkan pé ìpè ní wọn olówó àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run ẹjẹ́ lọ́mọ mọ̀dájú wípé fún àwọn mùsùlùmí kọ́ máa wúlò fún wọn ara àjọsìn ló jẹ́ fún wa tọ́lọ̀n bọ́ bá lékẹ́ ọlá tó sì ṣe ló fi fún àlèúmọ̀ yìí pé ká máa lò ó láàrin ara wa bákan náà anábíà Muhammad sallallahu alaihi wasallam ó bó ń tẹ̀lú fún àwa mùsùlùmí pàápàá jùlọ àwọn sàábé tó ṣe lójú ayé rẹ̀ ọlọ́run bá sọ fún wa inú sọ́ọ̀tù bá kọ́ra pé wa ma tunfiqu min khairin gbogbo ohun tẹ́ bá ná nínú dáadáa yuwaffa ilaykum gbogbo ẹ̀ ni wọ́n sẹ́yìn lẹ́sìn rẹ̀ lẹ́rí gbogbo ẹ̀ wà ń tún láàtò lámọ̀ wọn ò ní sàbòsí yín rárá ó ti wùlẹ̀ ọmọ ọlọ́run bá sọ fún wa nínú àyà mi inú sọ́ọ́tà alìmọ̀rán pé láńtà náà ló lè bẹ̀rọ àtà tó ń fi kò mí máa tòkè kò ẹ lè dé pàápín pé ẹ̀yin ṣiṣẹ́ rere àbẹ́yìn ti jẹ́ ẹni tí ń hùwà rere àbẹ́yìn ti dé pàápín pé wọ́n sọ pé àá ẹni rere lẹ́ni yìí àyàfi ìgbà tẹ́ ẹ bá tó ná nínú nǹkan tẹ́ pé ẹni bùkátà sí tẹ́ nífẹ̀ẹ́ sí gbára tọkàn náà àwọn sàbí àdẹ́bíà Muhammad sallallahu alaihi tó gbọ́ ọ̀rọ̀ yìí tá ń pè ní tó jẹ́ ni bí Anas fún ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ jẹ́ fún mùsùlùmí tó jẹ́ ìyá Anas àfáwọn Anas wá ń jẹ́ pé nígbà tí yìí sọ̀kalẹ̀ báyìí ni Abu Taliha bó ṣe gbọ́ àyà yìí bó ṣe gbọ́ ọ̀dọ̀ nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lọ́rẹ́ o ọba ní ìrìn sí ọlọ́run ọba mo gbọ́ tọ́lọ́run ọba lékè ọlá sọ pé láńtà náà ló lè bẹ́ rọ ápùtà tó ń fi kù mí máa tòṣì kò ẹ lè dé pàápín pé ẹjẹ́ ni eré tàbá iléyà àìrọ̀hà nínú àwọn dúkìá tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú dúkìá mi òun náà ni oko dàbídùn tí ń bẹ níbẹ̀ ìrò ha o yìí wọ́n lóun gẹ́gẹ́ ní bẹ níwájú mọ́sálásí wa Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé kankan tí ó wá sin òní mọ́sálásí sallallahu alaihi wasallam tí ó jẹ́ pé dàbídùn yóò ní wù ú látara bẹ́ẹ̀ ọ̀sẹ́ni tí ó wà dúkìá yìí tó àwọn èèyàn máa ní níbò káàtà sí látara bẹ́ẹ̀ yóò dolówó tó pọ̀ ó jẹ́ kí àfá làbídù yìí tí ń bẹ níwájú mọ́sálásà bí kéèyàn gbígbé ọ̀pẹ lọ́lé o òun lọ́wọ́ jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí jù tí máa ń wu igi làbídùn tó sì jẹ́ pé igi làbídùn rẹ̀ dàgbà òun lòun nífẹ̀ẹ́ sí jùlọ o ṣùgbọ́n wà iná ha sọ́dọ̀kọ̀tún lè dá ìtààlà látara yàtọ̀ sọ̀kalẹ̀ ipé ẹ̀rẹ̀ tí ìdépà pínpẹ́ jẹ́ ẹni rere títí tẹ́ ti ná nínú nǹkan tó ìfẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ òun sì ni mo nífẹ̀ẹ́ sí jùlọ mo ti fi gbé e kalẹ̀ kọ́ máa jẹ́ fún ọlọ́run bọba orí rẹ̀ àti ìbá ìrẹ́ ànẹ́bí ìfàdọ́ àhà àìsàn àrọ́ kàlọ́ gbé síbi tó bá fẹ́ lò fún bọ́ bá ti wọ́ ni ó sé mo ti yọ̀ǹdẹ̀ látọ̀ ní ìlọ báyìí náà ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé báxin báxin pé yéé yéé gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti tú ìtumọ̀ báxin fún wa pé àlámọ́tò tààjòbù ni fún nǹkan tó bá ikọ́ bá yani Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ gbólóhùn lẹ́ẹ̀mejì ó ní pé dhalika malun rabih ah dúkìá tó ń sọ yìí dúkìá kan ni tó ṣe pé èyí ó jèrè tó pọ̀ ń bẹ́ẹ̀ tẹ́ẹ̀rẹ̀ pé ti ilé ayéra fẹ́ sọ ni àbí jẹ́ gbìdàgbì

pé kó jẹ́ tiwọn láti gbà náà lọ àdífì àwọn àfáà lò láti fi jẹ́ pé nínú tí àwọn sàábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn a máa gbé dúkìá báńtù báńtù kalẹ̀ nínú dúkìá wọn tí wọ́n sì gbé kalẹ̀ fún Ọlọ́run tí wọ́n sì gbé kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà tó ṣe pé látara bẹ́ẹ̀ yóò di pé wọ́n yọ nǹkan yìí kò nínú dúkìá wọn pátápátá tó fi jẹ́ gbùdàgbìyàmà bákaná àdísà àbúrò rọ̀ láti máa ń gbọ́ tánàbí a Muhammad sallallahu sọ pé ìdà ibùnà àdáma ìǹkọ́ta àmàlò tọ́mà nẹ́bí àdáma bẹ́ ti kú gbogbo iṣẹ́ rẹ̀ iná ló ti gé ìlànà ìtàdá ti àwọn ilmi yìí ń tọ́fà ẹ̀bẹ́ tàbí ìmọ̀ tó bá jẹ́ báwọn yẹn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ awọ́lẹ̀dẹ̀ sọ́ọ́lẹ̀ yẹ́dẹ̀ ọ̀hún lá tàbọ́mọ ọmọ rẹ̀ tó bá fílẹ̀ tí ń ṣàdúrà fún àwọn olùmọ̀ ní pé hadisi yìí alákọ̀ọ́kọ́ iná la fẹ́ lò tó bá endowment lọ nípa kéèyàn gbé dúkìá bá tún bá ń tú kalẹ̀ ó sì máa wúlò fáwọn mùsùlùmí àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam ó ní nǹkan tí ó wúlò fún mùsùlùmí ní lẹ́yìn ìgbà tí mùsùlùmí bá kó lórílẹ̀ ayé nínú hadisi mi tí a fa àbúrò ọtún wá ó ní pé inna mimma yalhaqu al-mu'min min 'amalihi wa sanati ba'da mawtihi àwọn nǹkan tí ń bọ̀ wáyìí iná ẹni àwọn nǹkan tí ìgbóyọ́ máa àti dáadáa rẹ̀ tó ṣe lẹ́yìn ikú yóò tún máa lọ bá o iliman na ìmọ̀ rẹ̀ tó ti fáwọn èèyàn fọ́ká àwọn olùmọ́tú ọ̀rọ̀ yìí wípé òun náà ni pé bá ní èèyàn kọ sínú tákàdá ó àwọn yẹn bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ lónìí èyí tó ìbọ́lọ̀ wọn bá ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ kó ń ṣe kòǹgẹ́ rẹ̀ táwọn ń kà nínú tíra wọn lónìí irú eléyìí wákùú làwọn olùmọ̀ fi ṣe sọ́dọ̀ ọlọ́run ọba pé gbogbo ládàá rẹ̀ pátá bá a bá ṣe ń ká yẹn lọ́lọ́run bọ́ máa lọ mú bá wọn yóò sì máa ṣàǹfààní fáwọn mùsùlùmí sí jógidíjógidí alùkìyàmà wà dáadáa ń sọ́rọ̀ lè ha tààràkà tàbí mùsùlùmí tó bá fi ọmọ rélẹ̀ lọ tó fi ọmọ rélẹ̀ sáyé lọ ọmọ rẹ̀ tó fílẹ̀ sáyé yìí ìdí ní ànábì Muhammad sallallahu fi lógbólóhùn waladan saliha òun náà ni pé ọmọ rẹ̀ òun náà ni ó ṣe wọn rẹ̀ fáwọn òbí rẹ̀ nígbà òbí rẹ̀ ọmọ rẹ̀ yìí ni ó pé ha mọ́sálásí ló kọ bàbá mi ọmọ rẹ̀ yìí ni ó ha gbẹ́kẹ̀ǹga dáadáa tí ń máa lọ bá àwọn òbí mi yóò sì máa wúlò fáwọn mùsùlùmí pẹ̀lú àwọn ọlọ́run àdúgbò tí wọ́n ti ró mímú tàbá rọmọ rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ pé ládá tó wọn bá gbá ń bẹ́ẹ̀ kọ́ máa lọ bá òbí òun ẹ wò bí ó ṣe dáa tó látara àna ọlọ́run àwọn mùsàfán wà rọ́tà tàbí ẹjẹ́ nìkan tó yẹ pé àwọn èyí tá ń pè ní Kùrán lọ́dọ̀ tí wọ́n bí tí ó yẹ pé mọ́sáf iná ẹni táwa máa ń pè ní Kùrán èèyàn tẹ́ tọ́pọ́ pé káwọn èèyàn sá máa lò ó káwọn mùsùlùmí sá máa lò ó gẹ́gẹ́ bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sáàfù tá ń lò yẹn àǹfààní àwọn mùsùlùmí lágbàáyé ni o gbogbo mọ́sáàfù tá ń rà yẹn tí pé tí wọ́n pé lo mọ́sáàfù yìí tí wọ́n nígbà 1000 ah, wọ́n ń tà torí pé covid-19 ti jẹ́ ó di 1000 lápèjúwe èyàn tún képe yé ó ti wọ́n jù tó sì jẹ́ pé owó tí wọ́n ń ta àwọn tí wọ́n lọ kó wá láti ìlú tí wọ́n ti lọ kó wá àwọn ni wọ́n gbowó yìí ìlú tí wọ́n ti lọ wá ọ̀fẹ́ ni ọ̀fẹ́ lọ́bádé o ọ̀fẹ́ ni àwọn kan ti wà tó fi pa àwọn kan gbowó kalẹ̀ pé tó ẹ̀dàkùn fi tẹ 5 million copies fún àwọn mùsùlùmí lọ́fẹ̀ẹ́ wọ́n a máa tẹ̀ ń Saudiya wọ́n a máa tẹ̀ ní Qatar wọ́n a máa tẹ̀ ń Kuwait wọ́n a máa tẹ̀ ní Misra àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórílẹ̀-èdè kódà wọ́n a máa ṣerú rẹ̀ náà ní Nàìjíríà bíi náà ní Kano ìyàwó ń tàkàdá white tá a máa rí funfun yẹn ní Kano ni wọ́n ti máa ń ṣe àwọn olówó kọ̀ọ̀kan náà máa ṣe bẹ́ẹ̀ ẹbáwà tẹ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀rí fóhun lówó rẹ̀ lẹ́ẹ̀sì jù ó lè má jù bí 500 àbí 600 naira lọ so látara bẹ́ẹ̀ àwọn ó owó kalẹ̀ yọ́ máa wúlò fáwọn mùsùlùmí wọ́n sì máa gba ládà rẹ̀ pẹ̀lú ọlọ́run lára endowment ni táwọn gbé kalẹ̀ tó yẹ pé látọ̀dọ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam lélẹ́yìí ti wọ́n máa jẹ́ èyí ni láì tààlà àwọn masjidan banna tàbí masalasi èyí tó pé ara wọn tọ́kọ bí èyí ta wà ń bẹ̀ yìí kèé sí ọmọ ìlú yìí lọ́kọ̀ bẹ́ẹ̀ ni èsì ọmọ ìpínlẹ̀ yìí bẹ́ẹ̀ ni èsì ọmọ orílẹ̀-èdè yìí ẹni tá a mọ̀ ní tá a pàdé ẹ̀rí láyé tá a sì lè pàdé ara wa tí ó fi jíjọ́ wíra lùkì yáàmà tó bóhun ti kúrò lórílẹ̀ ayé àwọn ń ayé báyìí òun kọ nínú dúkìá rẹ̀ wọ́n kọ nínú dúkìá rẹ̀ fún pé ládàá kọ́ máa wúlò fáwa mùsùlùmí àwa wọbẹ̀ àǹjọ́sùn fọlọ́run bá nírọ̀rùn fáànù fẹ́ sí wa ní rọrùn alhamdulillahi rabbil alamin pé dáadáa tó wọn bàgbà ń bẹ́ kọ ma lọ bá òun nínú sàárè àwọ̀báìtàn bíbìnrin sẹ́lẹ̀ bàná nínú kẹta nàbí wa muhammad sallallahu alaihi wasallam tó nípa lè lò tí ó máa jẹ́ endowment òun náà ní kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yọ́ kọ́ ilé fáwọn ọmọ orírìn tó ṣe pé ìrìbí kí wọ́n ti gbà lọ́wọ́n bá gbọ́dá yìí tá ń sọ yìí ọ̀nà jíì gbogbo pé àti súnà tá máa sọ pé ó ń súnà níwá alágbọ̀yé ẹ̀sìn wa afẹ́gbẹ́ kọ́sí àwọn sálà ọ̀nà ẹwà jì gidi ó jì gan-an ó jì tayọ ẹnu àlà bí sánmẹ̀ sílẹ̀ ni ó gbogbo àwọn kẹyìn láwọn àwọn practice ẹ̀ wọ́n lò ó ilé ó ti wà tí wọ́n kọ́ kalẹ̀ fáwọn ọmọ orírin tí ò níbi tí wọ́n gbé ọ̀fẹ́ lọ́bádé o kódà ó tù jẹ wọn ọ̀fẹ́ níbi ilẹ̀ láì tààlà àwọn náà àjàrà tàbí odò kan tọ́wọ́ jẹ́ pé wọ́n wulẹ̀ tẹ ojú rẹ̀ dáadáa wípé kọ́ máa wúlò fáwọn èèyàn tí wọ́n lè máa lo omi bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìlànà tó jẹ́ àwọn sàbí àlẹ́bí Muhammad sallallahu alaihi sí bákan náà àwọn sọ́dákọ̀ tán àkọ́jáhàbí máa lè ní ìfìsì àti ìwà àyàtì tàbí owó tí yẹn bá yọ nínú dúkìá èèyàn tààrà tí yẹn bá ṣe lásìkò tí yẹn ti lálàáfíà lásìkò tí yẹn gbórílẹ̀ ayé tí yẹn yọ nínú dúkìá èèyàn nínú nǹkan tó pé yọ máa wúlò ní fáwọn mùsùlùmí wọ́n sì máa wá mú báyìí tí yẹn bá tún sí láyé má ẹ̀lẹ̀ hapò ó ìbáṣe mọ̀tì he alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ohun tá a kà kalẹ̀ yìí iná ẹ̀ ni máa lọ bá ẹni tó bá forílẹ̀ ayé lẹ́sùn tí kò lórílẹ̀ ayé àwọn nǹkan yìí ó sì ṣe é kalẹ̀ lọ yọ́ máa lọ bàbí ní ilẹ̀ ìtàhálà afáàrin mọ́já ló bádìsí náà jáde tí àpá albáńtì bá jẹ́ ló ń tẹ̀ bádìsí náà lálàáfíà àdìsí lásán ó ti tó ká dúró lórí ẹ̀ nípa pé káwọ àwùjọ tiwa kí ni wọn táà ń ṣe tó lè pa máa sọ pé ah àwọn nǹkan tá a ń ṣe yìí yóò wúlò fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí sì jàǹfààní látara rẹ̀ àfẹ́yí tí ó bá jàǹfààní ti ara wa nìkan iná làwa mùsùlùmí làwa sì ń bẹ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá káàrọ̀ òjíire afá abdullahi bin Umar òun náà tún sọ́làyé nípa bàbá rẹ̀ fún wa ìyẹn Umar bin Khattab Umar bin Khattab abdullahi bin Umar jẹ́ yíwa pé asọ́ọ̀bà abdùn bí Khaybara ilẹ̀ kalama ṣe kò ń gẹ̀ ní Khaybar ní ogun tó ń jà ní ogun Khaybar nígbà tó bẹ̀rẹ̀ sí pín àwọn dúkìá tó bẹ̀rẹ̀ sí pín lára ohun tí wọ́n pín ilẹ̀ ń wọ́n pín ilẹ̀ ipá àfà ọmọ fàátà Rasulullah sallallahu alaihi wasallam báyìí ni ọmọ òsìlẹ̀ ọba nẹbí Muhammad sallallahu alaihi wasallam yastamiruhu fiha ipe ká nẹbí ọkọ̀ àwọn láti kí lóun fẹ́ jókòó òun filẹ̀ yẹn sí faqala ya Rasulullah ọwọ́ sọ pé lóun sọ ọlọ́run ọba inni asabtu abdan bi Khaybara mọ́ ma jẹ́ nìkan tó yẹ pé mo ṣe kò ń gẹ ilẹ̀ kan ní Khaybar tí ń sọ pé ah mo ní dúkìá láyé tí dúkìá náà wá já tó wù mí tó sì pọ̀ tó jọni lójú tó tó ilẹ̀ tí mo ṣe kò ń gẹ́ ní kọ́íbá ìgẹ́gẹ́ bí ìyànẹ́bí náà ṣe mà fáwọn àti àmọ̀rò bẹ́ẹ̀ dákùn àti ọlọ́fẹ́ pa mí kí n filẹ̀ náà ṣe ànẹ́bí wa Muhammad sallá sọ pé èṣì ìta àbáṣà àṣìlá tó bá wù ọ́ ìpìlẹ̀ rẹ̀ ó lè lò fún rẹ̀ tó yẹ pé yọ́ wà fún ọ ó sì lè jẹ́ pé wàtàṣọ dákùtà bí ó lè ní ní sàárà báyìí ni ó mọ́ sọ pé fàtàkọ́ dakọ̀ bí ha fi lè kọkọrọ àbúláìbù ni ó mọ́ sọ pé bàbá òun ọmọ fi ilẹ̀ yìí ọmọ fi fi sàárà ni ó fáwọn tó jẹ́ àwọn aláìní wọ́n fi lè kórùpà àtàwọn alásùnmọ́ wọ́n fi rẹ́kọ́ àtàwọn tó yẹ pé wọ́n túkú ẹrúgbò lọ́rùn wọn tí wọ́n ní kankan ọ̀fíìsẹ̀bí ìrìnlẹ̀ àtàwọn tó yẹ pé wọ́n jẹ ọmọ orí rìn gbogbo wọn yìí tó kó kalẹ̀ fún wọ̀tẹ́ yìí bákan náà ó fi kalẹ̀ fún àlejò tọ́tẹ̀ wọlú mọ̀dínà tí ẹgbẹ́ kò ní ilẹ̀ pé gbólóhùn lè fẹ́ lò à ọ́ibárùnù bàwá lọ lò náà ha àdàmọ̀ ha wọ́n yá kùrù mílì habil kódà ní pé gbogbo àwọn àfáà tún lò láti jẹ́ pé ká mọ̀ pé endowment tá ń pè ní alwaq ọjà púpọ̀ fáwọn mùsùlùmí òun láyọ kó nù sẹ̀mí ayé wa tó fi di pọ́pọ̀ mọ́sálásí láti máa gbé kólókà àti pé ẹ̀dàkùn ẹ̀dáwò tó sì jẹ́ pé gbogbo ta bá rẹ́ dá lóòjọ́ ọjọ́mà tó bá pọ̀jù ní kọjẹ́ 5,000 ọpọ̀jù pátápátá àríwẹ̀ 5,000 ni o àfi tó bá yípa bá sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ kódà ń jọ́ mi ìbí ó lè máa wọ 1,000 níjọ́ mi bẹ̀ olè máa wọ́n 1000 àwọn tí ó fi 10 náírà lẹ̀ àwọn tí ó fi 10 náírà lẹ̀ àwọn tí ó fi 50 náírà lẹ̀ nígbà bá kó gbowó ìjọ ó lè má ju 1000 plus náà lọ gbogbo àwọn kiri tọ́wà ìpé bóyá bá mójú tó ń tàn pè ní àlùwá fún ni ìgbé dúkìá bíkìtì kalẹ̀ dúkìá láńlá pé kí ní gbogbo owó tẹ́ bá ń rí bẹ́ẹ̀

ìmá ń ta fáwọn mùsùlùmí báyìí ni ànábíà Muhammad sallallahu alaihi wasallam sọ bi ruhuma fa yaj'alu min adalluhu min dalail muslimina bi khayri lahu minha fil jannah tàlẹni tí ó bá wà ra omi bí ruhuma yìí jẹ́ pé òun lọ́pọ̀ pé ní bẹ̀ ni àwọn mùsùlùmí lọ́pọ̀ á ọjà fún ọlọ́run bọ́ wá eléyìí ni ó fà á tí a fáwọn tó ń búná fẹ́ẹ̀n ọ̀rọ̀ yìí ló gbọ́ látòrí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé fàṣítàrà ìtò ha min sọ́lìbì máa lè báyìí mo ti ra omi yìí wọ́n ra nínú ìpìlẹ̀ owó mi tọ́lọ́wọ́n bá jogún fún mi lé o àfá àkọ́kọ́ ló gbé àdísì náà jáde wọ́n ròyìn kàngánà pé kàngánà bẹ̀dù ní ẹwà kódà tó fẹ́ rí pé kànga gan fúnra rẹ̀ ó tún fẹ́ da jùbọ́ òun lọ lásìkò yìí torí pé kànga à ń rí pé òun ò ní tán láíláí yọ́ máa lọ ni bọ́ọ̀ ni wọ́n fi ń fà jáde ẹ̀rọ tí ń gbé omi jáde tó bèè ti bàjẹ́ tàbọ́ bá dí kí tómi ọ̀ jáde má òun tún ti bàjẹ́ nínú ẹlòmí tún lè túnmí ìṣe o ó tún jọ jẹ́ pé kànga tún fẹ́ jẹ́ pé á ẹ̀mí ti ẹ̀ tún fẹ́ gùn jùbọ́ òun lọ láwùjọ tí wọ́n bí kànga iná sì omi bọ́ọ̀ fẹ́ padà lọ lé pàbá ní látàrí pé omi bọ́ọ̀ ní ọ̀nà tí ó jí yọ́lọ̀ wọ́ omi wá níbi tó jì nísàlẹ̀ ó pò ní pé àsìkò ẹ̀rùn àní máa rómi pọn pàpà jùlọ ìjọ bá rí ti dáadáa pẹ̀lú àna ọlọ́run bákan náà orí àfa ọ̀sán bọ́nà àfa yìí bá níbi Muhammad sallallahu alaihi wasallam ogun kẹ lọ́fẹ́ lọ lọ́ba sálà yìí pé talẹ̀ tí ó gbé dúkìá lẹ́nu yín tí ó wúlò fáwọn mùsùlùmí à wọ́n ní Usman bọ́nà àfa ọmọ àti bẹ̀bẹ̀ lọ́jọ́ táwọn wí ó ṣe bẹ̀bẹ̀ o ràkúnmí ọgọ́rùn iná ló fi ilẹ̀ fún àwọn mùsùlùmí ipò kó wúlò fún wọn ó fi ilẹ̀ fọ́lọ́run tí ò nígbà padà mọ́ tán bá dé látara bọ́lọ́run bọba lẹ́kẹ́ọ́lá ó ti ṣe àwọn sàádé àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ọfà tí jábí ibùn abdullahi ní ẹni tó lọ́rọ̀ tó ní nǹkankan nú ọ̀rọ̀ àyà àfíṣẹ́ pé nú ọ̀rọ̀ rẹ̀ yẹn yóò mú jáde bẹ́ẹ̀ tí ó fi ṣe endowment nínú rẹ̀ pé ah mo gbélé ìkalẹ̀ fọ́lọ́hun gbogbo bí ọba ṣe máa jẹ́ pé ládá tí máa gbà ń bẹ́ẹ̀ ọmọ àlọ́ bá mi mo wà láyé dàbí sí láyé mọ́ yóò fi ilẹ̀ fọ́lọ́hun ọba páláwọ́ta tí ò ní sínú dúkìá rẹ̀ máa ilé ìwáfà táwọn olùmọ̀ fi kó àwọn nǹkan kan wá pé táwọn náà bá fẹ́ ṣe àwọn ohun tó wúlò fún fáwọn ẹni àná títí tó fi dòní táwọn náà bá fẹ́ ṣe tí ó yọ òsìkò láwùjọ wa ju bá ṣe wà yìí lọ àwọn nìkan tí ń bọ̀ wáyà lákọ̀ọ́kọ́ endowment ìmá ń mú àǹfààní tí wá náà àǹfààní tí máa ń mú wá ọ̀járe hft ìmá ń sọ ẹ̀sìn wà yìí dáadáa yóò jẹ́ tí ẹ̀sìn Islam ó dúó bó ti yẹ kó dúó tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ìlú yìí lápẹjúwe tí wọ́n sọ́lọ́ pé ah kìíní yìí àwa mùsùlùmí lọ́kàn a sì ní bùkátà sí ohun tó tó 10 million níbo láti rí kò sí wàláì kò sí ṣùgbọ́n alùwákù ń gbé jáde lójú ẹsẹ̀ ni tó ó ti wà ńlẹ̀ ń gbé jáde lójú ẹsẹ̀ ìhun tó ń mojú fẹ́ sí wáyé dáadáa alùwákù ni ó tàbí jẹ́ nìkan sí pé a gbìyànjú nínú ìlú yìí àwa fi kọ́ ilé epo ẹyọ ká ìpè ilé epo yóò gbogbo géènì tí wọ́n bá ń rí ń bẹ̀ lọ́dọọdún central mosque inú ìlú ìlàfẹ́jẹ́ wọn máa fi túnṣe àti gbogbo àwọn tí wọ́n bá mójútó wọn máa gbówó wọn máa gbówó oṣù òun ni wọ́n máa fi rìn wọ́n máa fi láti sọ́rí tó bá padà yá àwọn owó yóò tún máa sẹ́ẹ̀lẹ̀ yóò tún máa sẹ́ẹ̀lẹ̀ yóò di pé ilé epo tó di méjì ilé epo méjì ó di mẹ́rin látara bẹ́ẹ̀ ọlọ́lọ́mọye tírélà tí a ní látara ilé epo yìí látara bẹ́ẹ̀ ọlọ́lọ́mọye àwọn tí ó padà mú jáde tí ó padà mú jáde tí ó padà mú jáde fún wa ní ìsìnlẹ̀ ìtàhálà tí mọ́sálásí ti wà ní lápèjúwe tó bẹ jẹ́ pàbá gbé kalẹ̀ pé ah ẹjẹ́ gbìyànjú ká kọ́ sọ́ọ̀kù mẹ́ẹ̀dógún owó tí wọ́n bá ń sẹ́ńbẹ̀ láfẹ́ máa gbójútó gbogbo ogun lẹ́nu mọ́sálásí àtàwọn tí ń mójútó pátápátá ìmáàmù bẹ̀rẹ̀ dání ìgbàtà àwọn lábójútó rẹ̀ sọ́ọ̀kù mẹ́ẹ̀dógún ìbí ilẹ̀ láì tààlà nígbà tá a bẹ̀rẹ̀ rọ́dún mẹ́wàá ó lè padà di sọ́ọ̀kù ọgbọ̀n láti bí ọgbọ̀n ó lè padà di 100 báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àmùsùn lágbàáyé ni wọ́n mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn agbọ́n ìka lẹ́sìn máa gbọ́ pé lágbájá ń kẹ́kọ̀ọ́ ní lórílẹ̀-èdè báyìí ọ̀fẹ́ lọ́bádé o yóò tó máa gbowó oṣù ní o tó wo tí wọ́n wà ń sẹ́jábọ́ látòkè sánmà ní endowment ní o bí a bá lọ azia rí bí sírọ̀ ṣe tòsí tó wá tó tòsí jù wá lọ tó ṣe pé refinery náà wọ́n fi ń ní endowment ni wọ́n fi ń gbé wọ́n fi ń gbé azia rí dòní gbogbo àwọn tó já àwọn olùkọ́ ọbẹ̀ wọ́n máa gbowó oṣù látara wáfù táwọn kẹ ti gbé lẹ̀ ti pẹ́ẹ́ táwọn ti jáde kó lórílẹ̀ ayé ti pẹ́ bákan náà gbogbo àwọn tíra báwọn akẹ́kọ̀ọ́ máa lò gbogbo ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ ọ̀fẹ́ lọ́bádé ilé tí wọ́n máa gbé nú ní ọgbà ọ̀fẹ́ ni lẹ́yìn pé wọ́n lè má lágbára kí lọ jẹ tí wọ́n wò jẹ fúnra rẹ̀ tàbá tó bọ́ta kó ń bẹ̀rẹ̀ tàbọ́ sí sùn dí yá àwọn gbìyànjú yẹn débi pé ọfẹ́ má sí nǹkankan tó ṣe ju pé kọkẹ̀rẹ̀ máa mọ́wọ́ lẹ́nu kọ kò sí lọ́rùn rẹ̀ mọ́ bọ́ọ̀ fọ́ sáwọn kẹ wọ́n bọ́ fọ́ tọ́bà ẹ̀kọ́ oorun bá bá ń bá yẹn sùn ní wọn bá bọ́ gbé oorun rẹ̀ pé kí wọ́n máa bọ́ sùn oúnjẹ ọ̀fẹ́ lọ́bádé o aṣọ ọ̀fẹ́ lọ́ máa wọ o ọgbà gbogbo àwọn ohun tó máa fi kẹ́kọ̀ọ́ lọ́fẹ́ ní o bára 19 lọ́sẹ̀lẹ̀ ẹjẹ́ wọ́n wọlé gbogbo yunifásitì ní ó padà léwó yóò léwó débi pé torí wọ́n máa pé gbogbo àwọn òṣìṣẹ́ wà àwọn lẹ́tọ́rà ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́tọ́rà náà ti gbówó gbówó gbówó ohun òṣìṣẹ́ níbo láti ráwọn owó yí padà yára àwọn student náà wọ́n ti gbà ó tó jẹ́ kúta pẹ́ endowment bá wà ní gbogbo àwọn tó yẹ kó wọ́n lówó wọ́n lówó wọ́n lówó lórílẹ̀-èdè yìí tó wọ́n jẹ́ àwọn mùsùlùmí àpò ọbẹ̀ wọn kẹ̀ máa lọ pé ẹ dákun èmi gbé one billion yìí kalẹ̀ lọ́dún yìí ẹlòmí lè gbé two billion kalẹ̀ ẹlòmí lè gbé five billion kalẹ̀ títí ẹlòmí lè má tó bẹ́ẹ̀ eléyìí ni wọ́n máa fi rán gbogbo wọn bá fẹ́ fi rán lábẹ́ gbogbo àkóso tí wọ́n bá ń ṣe nínú àwọn nǹkan tí endowment ṣe lágbègbè ẹ̀sìn òun náà ni gbogbo àwọn mọ́sáfù táǹkà yẹn gẹ́gẹ́ mo ṣàlàyé fún àlepò à ń táǹkà yẹn ọ̀fẹ́ ni wọ́n ń tẹ̀ ló fi jẹ́ pé owó rẹ̀ kéré gidi kan bá ti máa ra yẹn tí wọ́n náà bá ìfẹ́ mà tẹ́sùkù tí wọ́n bá ṣe bí wọ́n ti ṣe mọ́sáfù yẹn lọ́ọ́ yọ owó rẹ̀ five thousand naira lóòkè ní o lọ́wọ́ gbogbo tẹ́sùkù tí wọ́n bá ṣe bí wọ́n ti ṣe kòrán yẹn five thousand naira lóòkè ni tọ́ba lẹ́sìn tààrí wẹ̀rí ṣùgbọ́n fẹ́ ni wọ́n ṣe bí wọ́n ti kó owó táwọn fi kó lẹ́yìn àyè táwa wà yìí ni wọ́n gbà lọ́wọ́ wa yẹn àti káwọn ní olè ní géèdì káwọn lè bàá máa jẹun bẹ́ẹ̀ náà ni gbogbo akẹ́kọ̀ọ́ tọ́ba lọ kẹ́kọ̀ọ́ láwọn orílẹ̀-èdè tí wọ́n ti mórí tó wà gbogbo tíra tí wọ́n bá lọ pátá àwọn tíra yẹn tún dá àwọn ilé ẹ̀kọ́ kan lórílẹ̀-èdè Nàìjíríà bí iná ọ̀fẹ́ ni wọ́n gbà endowment ọlọ́lọ́mọ mọ́sálásí wọn fi kọ́ tí wọ́n ní di mọ́sálásí bí ẹlọ́kọ́ fún wọn ẹlọ́kọ́ fún wọn ẹlọ́kọ́ fún wọn bẹ́ẹ̀ náà wá ní àwọn ilé lóníranran bẹ́ẹ̀ náà wá ní àwọn kọ́mpìnì kọ́mpìnì láńláńlá bẹ́ẹ̀ náà wá láwọn ilé ẹ̀kọ́ wọ́n fi mójútó ilé ẹ̀kọ́ káàkiri bákan náà wọ́n fi kọ́ àwọn library sallallahu alaihi wasallam àti àlẹ́kàbà mọ́sálásí méjèèjì tá ń wò yẹn gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ pátá owó oṣù ẹni tí ń gbálẹ̀ ẹ̀bẹ̀ gan lásẹ́ gan owó rẹ̀ ju owó dókítà orílẹ̀-èdè yìí lọ tọ́rẹ́ ni tí ń gbálẹ̀ kàábà tó tẹ́ pé ẹni tó mọ ẹni yẹn ń sàlàyé tẹ́ pé owó tó ṣe déédé owó tí ń gbà tó ṣe déédé owó Nàìjíríà 285,000 dákùn ọba tó ti ìjọba owó rẹ̀ ò lè tí tó bẹ́ẹ̀ yẹn rárá rárá òun sì ń gbálẹ̀ kàábà o ilaha látara endowment lọ́fàá ẹlẹ́ẹ̀kejì yóò máa sọ ọmọlúàbí wa yóò sì máa jẹ́ nìkẹtẹ́ pé ìgbésí ayé wa yóò já rọrùn látà endowment ẹni tó ṣe pé àwọn ọjọ́ orí rẹ̀ lágbájá ó ní níyàwó ni àti wọ̀yọ̀ ọmọdún rẹ̀ ó ti lé lọ́mọ 40 years lọ́kùnrin ọmọ àtẹyàwó kí ni ọjọ́ ṣe yàwó ó sí ní òsì ní ọjọ́ ṣe ó sọ wípé yàrá kan ti ń fóònù ó ti áwọ̀ fún bóyá òun tó wá fẹ́yàwó ọ̀nà ó ní ó pàṣẹ ọ̀dọ̀ rẹ̀ gan ní gbé ọ̀dábọ̀ kan ni abọ́sípá fi ń jẹun àwọn obìnrin gan wọ́n dá akúkọ́ máa fi jẹun tí ó rẹ̀ níbẹ̀ náà sọ fún wọn endowment wọ́n rìn lọ́wọ́ pé kílò ní bùkátà tí wọ́n bá gbalé ilé tó dùn self-contained wọ́n sì fún lówó tí ó máa fi jẹun wọ́n sì bá wáṣẹ́ fún iṣẹ́ tí ó

ọyá lọ́ọ̀mú plọ́ọ̀tì mẹ́ẹ̀dógún lọ́ọ̀mú éka mẹ́ẹ̀dógún máa dákó ń bẹ́ẹ̀ ìmọ̀ bí ń ṣe ṣe wọ́n fún lówó tí ó fi bẹ̀rẹ̀ sí dákó látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ̀ ṣàánú ti ẹ̀ náà bákan náà àwọn ṣàríkà àwọn tọ́já wọn kọ́mpìnì kọ́mpìnì kọ́mpìnì lálálálá àwọn supermarket lónìrànrán bóò ni wọ́n ṣe jẹ́ nìkan tó pé àwọn tí wọ́n máa mójútó wọ́n wá àwọn olùsì tí wọ́n pé wọn ò ní wọ́n jẹ wọ́n máa wà pé ẹ̀yin náà tẹ́ máa jẹ́ nìkan tẹ́ máa polówó ọjà níta owó tẹ́ bá ti aláàbá ti ń pa lóṣooṣù a máa pẹ́yìn náà bákẹ́ni owó tí wọ́n bá tó wá pa lọ́dún géèdì tí wọ́n bá rí lọ́dún wọ́n tún fún wọn wẹ̀lẹ́ ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni wá ni pé wọ́n máa fi bá àwọn èèyàn sí omi káàkiri ibi wọ́n bá ní bùkátà sómi lára ìdáwọ́mẹ́ǹtì ni ọ̀ bákan náà tàbá tó wá wo agbègbè ìmọ̀ ìmọ̀ ìmọ̀ òun ló fà wá sẹ́yìn lórílẹ̀-èdè púpọ̀ pápá jùlọ ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ló ti sùn ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ló ti dẹ ahoro tí ò sẹ́nìkẹ́kẹ́ ń bẹ̀ mọ́ ọ̀sàdédé rí bẹ́ẹ̀ àwọn olùkọ́ tí wọ́n máa tọ́ tí wọ́n máa kọ́ tí wọ́n máa kọ́ wọn mọ́ wọn ò rówó mọ́ èyí tí wọ́n dálẹ̀ gan lásìkò táwa gan wà ń bẹ̀ yìí ó ń kálukú ṣe ń torí tọlọ́run ni o kò sówó ń bẹ̀ rárá tọ́rọ àwọn tí epo wọ́n já wọn ẹkẹ́kọ̀ọ́ wọn ò rówó san níbo láti àṣẹwó já wọn olùmọ̀ endowment ọ̀ dàfẹ́lẹ̀ yìí ló fi jẹ́ pé ó gba àwọn university ń bẹ lágbàáyé tó lóókọ táwa àwọn nǹkan ẹni wọ́n mójútó púpọ̀ wọ́n mójútó púpọ̀ gán tó ti fáwọn tó jẹ́ àfá àwọn olùmọ̀ tí ń kọ́ àwọn tó láàrù lẹ́kọ̀ọ́ owó tí wọ́n máa gbà ó ju owó àwọn adájọ́ orílẹ̀-èdè yìí lọ owó tí wọ́n máa ń gbà owó tó pọ̀ ni èyí tó ṣe pé wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè ti wá bí àwọn olùkọ́ orílẹ̀-èdè wá bí àwọn ni wọ́n jẹ́ nìkan tó kó owó yìí olòṣì jù owó olòṣì ni wọ́n ń gbà tí wọ́n owó tó ṣe pé bó bá bẹ̀rẹ̀ rẹ̀ yọ́ jọ lójú ni ẹni tó jẹ́ first degree tó gba fẹ́ tí wọ́n ní wọ́n máa fún 45,000 naira yọ pọ̀ lójú tó tọ̀ 1,500 1,500 wọ́n bá kójọ balasọ bá bọ́ọ̀dì òfì yóò wùsọ 2,000 bẹ̀bẹ̀ ní láìta ààrà yóò wùsọ 2,000 láàrin oṣù ká yọ gba 60,000 òun sì máa wò pé òsìwó ah, láwá ta ní yìí yóò tún máa bẹ́lọ́n bá fúrẹ́ ọlọ́run ṣàánú mi wọ́n sì máa wẹni tó gba tẹ́ ìjọba ipe àà ah, nínú àwọn tí wọ́n mú lọ́dún yìí lágbájá náà bẹ́ẹ̀bẹ́ àdìgí ló sì ti gbaṣẹ́ èèlò nígbà ìgbà 45,000 naira oṣù àkọ́kọ́ oṣù keje oṣù kẹta oṣù kẹrin oṣù ká oṣù kẹfà nígbà tó gẹ̀ẹ́ oṣù keje òní máa tọ́fẹ̀ méjì tí ó fi máa nẹta gbèsè ní ọjẹ́ tí ó fi dosùn mí yóò máa rọ̀ọ̀sán rọ̀ọ̀sán rọ̀ọ̀sán ni tó fi jẹ́ pé kẹ tó wọn tí wọ́n fi ń kọ́lé títì kọ́lé o

mú jẹ́ ọkọ̀ọ̀kọ́ wò nígbà aṣọ sí wọlé ẹ̀wẹ̀ bú wọlé ẹ̀fẹ́sọ ló funfun mọ́ lẹ́yìn bàtà lọ́jẹ̀ yìí ọdọ́sìnkò gbà tó dásìnkò bírèkì ọwọ́ wa lẹ́lẹ́ sí àwọn akẹ́kọ̀ọ́ lẹ́lẹ́ sí ń gbówó láwọn tẹ́ fi jẹun ẹ̀yin títà ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ títà láyé mi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la wí lọ sẹ́yìn látara bí wọ́n ti sọ títà dì lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n endowment ọmọ mojútà gbogbo yìí púpọ̀ kódà owó olùkọ́ ni ó pọ̀ jù lọ́rọ̀ àwọn mójútó ohun tó gbáwùjọ́rú tó àwọn mójútó jù ṣùgbọ́n wà láfíńdà fẹ́rọ̀ nẹ́sì láyá lẹ́mùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nínú nǹkan tí endowment mójútó òun náà ni àlàáfíà láwùjọ wa endowment ó jẹ́ pé ọsítọ́ wà bílù yìí máa ti wà yìí àmàdá ọsítù kan ní àfọ́fà mùsùlùmí lání àfíǹkan máa ti wá púpọ̀ kan tàà sọ pé ilé ìwòsàn yìí àwa mùsùlùmí ni kò sí kò sí endowment ti máa ń béèrè fún tó ikú tọ́lọ́wọ́ bá gbọ́n wa dáadáa tàà fi tẹ́ tàà fẹ́ gbọ́n nígbà tàà bá fẹ́ dáwó tàà bá fẹ́ dáwó tàà bá fẹ́ dáwó tàà bá fẹ́ dáwó yóò jọ yóò nítumọ̀ yóò dìpá wà náà ní ilé ìwòsàn kan tó jọjú tó dùn wò tàà máa gbéra wa wà pé ẹni tó ọ̀rọ̀ sáwọn àwọn ìjọba yìí àwọn ọba sanwó rẹ̀ wọ́n kẹwàá fún ní wọ́n kẹwàá pẹ́tọ́ àwọn kẹjìbọ̀ ọ̀sán o òdúpẹ́ wọn o inú rẹ̀ ó dùn ẹ̀sì islam yóò wú dáadáa ṣùgbọ́n wa mùsùlùmí gbogbo wa là ń ṣe gbogbo ẹ̀ ó jẹ́ ó jẹ́ pé kíkí táyì yìí wa púpọ̀ gan ó sú wa púpọ̀ àwọn olówó ń bá wa mójútó ń bẹ̀ látara pé àwọn ní ọ̀jẹ́ nìkan tí wọ́n wà unity wọn wà unity life

ọlọ́ọ̀lẹ́ ẹ̀kọ́ kan tí ó ti ju bí ọdún mẹ́jọ lọ tẹ́mi náà lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ láìláìlàlà ó di píríncípà sùkú ọ̀láyọ́sẹ̀ ni ó bóhun ti ọ̀kadà òun ni ó wọ́lọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n tẹ̀ bá ti pàpàpàpàpàpàpà ó ti ṣiṣẹ́ píríncípà sùkú láìláìlàlà nígbà sí ni súdẹ́ntì lówó ti gbé edé tí ó tutù ọ̀kadà ń jẹ́ náà bàjá súdẹ́ntì ló sì ní ẹ̀dẹ̀kùn bó wá ní súdẹ́ntì ló sì máa wọ́n fẹ́ kó wọ́n di píríncípà láyé yóò wọ́n gbé ilé yìí kò sí ní ẹta fi ń síbẹ̀rẹ̀ ikú èmi tí mo sì ń jẹ́ nǹkan kan lọ́wọ́ ni mo ti ní bàjáàjì níwá mo fẹ́ di píńsípà láyé mi kò ní bẹ́ẹ̀ náà bá kó wọn di píńsípà ọ̀ tó sì jẹ́ pé nínú nǹkan tó dáa jù ní pé kéèyàn jẹ́ olùkọ́ torí pé èèyàn bá ṣe ń kọ́yàn èèyàn máa gbalá dá ọlọ́run pápá jùlọ tí èèyàn ti ṣe ń tọ́lọ́run kọ́lọ́run bá kọ́ bá tún àwùjọ wa ṣe الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه حتى وقف على أبا أتكتك فان أبي محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ ìdámẹ́ ìpìlà ń sọ yóò sì dáa ká jẹ́ pé ká má sọ lásán kọ lọ bẹ́ẹ̀ kí wọ́n ní o ti dìkan rò fúnra rẹ̀ pé ọ̀nà wo ni wọ́n náà lè gbà sí òsìn tó burú àwọn ilé ẹ̀kọ́ kéwú ń bẹ láwùjọ wa yìí tí wọ́n mọ bí wọ́n ṣe mójútó àwọn tó jákẹ́kọ̀ọ́ bó ti tó àyíbó ti yẹ tó bá ìpé ohun tí wọ́n lágbára òun náà ní pé ẹdákun 50,000 yìí mo gbé kalẹ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀bá ìṣe rówó san pátá nílé ẹ̀kọ́ yìí ẹ máa bá mi fi san fún wọn wọ́n fẹ́ gba ládàá ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kódà káwọn olùkọ́ yẹn tí wọ́n lò síbò míì wà láìwọ́ gba ládàá rẹ̀ tí ó kù kódà kó wọ́n pé ah agbára tẹ́mi ní òun náà ní pé dákọ̀ ẹkẹ̀jẹ́ mọ̀ iye àga mélòó lẹ ní bùkátà sí nílé ẹ̀kọ́ ẹkẹ̀jẹ́ mọ̀ nígbà yí kàn wá lọ́fẹ̀ẹ́ ládáṣú bá ń bẹ́ ọmọ wa bẹ́mi náà pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run èmi ò láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá ah agbára tẹ́mi ni òun náà ni pé mọ́sálásí ti máa mọ́sálásí yẹn wọ́n sá máa ń dàrú gbogbo ògbà ọ̀pọ̀lọpọ̀ fáànù ló ti dájú tọ̀ lọ́mọ́ owó náà ní orí orí tún sẹ̀ èmi fẹ́ jẹ́ nìkan tí pé lóṣooṣù tí bá ti ń gbowó oṣù 10,000 ní máa fílẹ̀ fún mọ́sálásí sí lọ sí ìyẹn pé ẹ̀dá gbogbo ohun tẹ́ bá ní bùkátà sí ní ohun tí bá ń bàjẹ́ nú mọ́sálásí yẹn ẹ máa fi tún ṣe wàlá ìwọ náà ó mú lolo yóò sì máa yàtọ̀ díẹ̀ díẹ̀ láwùjọ ta wà ń bẹ̀ yìí ṣùgbọ́n látara pé àmójútó endowment yìí

yọ́ mọ̀ wá lọ́rùn púpọ̀ gan-an kí èèyàn kẹjẹ ní kẹjẹ tó yọ́ kẹwọ́ pé á ah, bí ìmà mọ́ àwọn ẹni pé ń kẹ́kọ̀ọ́ tí wọ́n sì ní bùkátà sí owó ẹ̀kọ́ èmi ọmọ wọn ọkẹ̀ gba ọ̀dọ̀ ẹbá e ń fowó yìí sán méjì lè lè sẹ́ni èèyàn mẹ́ta lè lè sẹ́ni kí ládàá máa bèèrè náà la ilaha illallah tàbí ọ̀fẹ́ ló ti ẹ̀wà ah pẹ̀lú dúkìá tọ́lá bá jogún fún mi jí lọ báwọn ẹni báyìí fẹ́ dákun mo fẹ́ kọ́ sọ́ọ̀pù márùn tó ṣe pé sọ́ọ̀pù yìí àwọn tó bá gbà owó tí wọ́n bá máa rí ń bẹ̀ mo fẹ́ fi jẹ́ nìkẹ́tẹ́ fífún ma fi bá mi tún fi máa tún àwùjọ báyìí báyìí ṣe tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọgbà bìtẹ́ lọ ẹ̀yà tí ẹ dákun gbogbo àwọn tó ẹ fara bá ní nínú àwọn tí bájọ́ ń kí mọ́sálásí máa ma gbó kẹtàlẹ̀ lóṣooṣùn ẹ má jáwọn èèyàn mọ̀ gbogbo ẹni tí ọba eke lè mú tí ọba mọ bí ó ṣe rí owó ọ̀nà tí ó gbà rí owó tí ó fi tọ́jú rẹ̀ ẹ máa bá mi lò ó fún ọbí nílẹ̀ láìtààlà ládàá rẹ̀ kọmọ wá gbémi náà tọ́lọ̀ bá ní pé kí àwọn olówó rí báyìí ah aláìbò ni ọba ti dá tó ló fi fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lówó gan wà lọ́rọ̀ àwọn èèyàn lówó kódà nínú olówó tá a wà ibẹ̀ yìí ọ̀kan náà tó ìbọ́lọ́wọ́ bá jogún ọ̀rọ̀ tún díẹ̀ ní sọ̀rọ̀ yẹn fún mi pé ah òtọ́ọ̀sà àbá nípa ọ̀tara jẹ ọlọ́run bá kẹwa o àwọn atọ́lọ́run bá sì kẹ àmọ́ra wa dáadáa ọlọ́run bá kẹwa ń sẹ́yìn yìí náà ṣùgbọ́n látara pé àìná bó ti yẹ ká na kò jẹ́ kálùbáẹ́kọ̀ wà ń bẹ̀ olówó náà ní sọ̀rọ̀ yìí kò jẹ́ kálùbáẹ́kọ̀ wọ̀ tí wọ́n náà bá lè ronú sí máa wo àwọn kẹsí wọn lówó ládùúgbò yìí mọ́sí ládùúgbò mi tí wọ́n ní orí pé á irun tó ní gbé kalẹ̀ yìí ó ti tó bílíọ̀n ṣùgbọ́n ẹ àlùbáríkà oní ti rẹ̀ jáde ọlọ́run bá gba àlùbáríkà ìmìnà sàmà kìí ṣe ká kó tákàdájọ là ń pè lówó kìí ṣe ká kó tákàdájọ káwọn èèyàn máa sunkún lẹ́gbẹ̀ẹ́ èèyàn kó máa pa wọ́n lẹ́rìn kó máa sọ ìbànújẹ́ wọn kó máa sọ dídùnú ah ó rọrẹ tọ́lọ́run bó ṣe fún kí o rí pé ah! ọlọ́mọ ti palágbájá o ọlọ́mọ ti palágbájá o kí wọ́n kẹ̀gbọ́ pé ẹni báyìí báyìí báyìí kú ọkọ̀ rẹ̀ jó ọkọ̀ rẹ̀ lásán àwọn ẹlòmíì ti fẹ́ lọ pẹ̀lú wọ́n fẹ́ lè lọ pẹ̀lú ẹ̀ ah! aláàánú àwọn lọ tọ́lọ́mọ bá ṣe owó rẹ̀ tọ́ bá ṣe owó rẹ̀ dé bẹ́ẹ̀ orí lálọ́lọ́wọ́n bá ṣe fún ọ ṣùgbọ́n tọ́lọ́mọ bá bá ṣe ṣe owó rẹ̀ débi pé ọkọjá lásán òṣèlú àwọn yẹn ń pa ilé ibú rẹ̀ ní kọjá lọ yẹn ẹwọ mọ́tò tí ń lò kò sí rí tí àwọn akán kò sí mẹ́ni kẹ́kẹ́ tàbí wọ́n rí tó ṣe dáadáa fún rí mọ́ pàrọ̀ tàbí tó ṣe dáadáa fún rí ní ah! ọmọ bóyá ń ṣe ó ṣùgbọ́n gbọ́ rí ah! àwọn ní òṣè gbọ́nu tí é fún rẹ̀ tọ́jà tó fi fà tọ́pọ̀lọpọ̀ olówó mi tí wọ́n fi sọ fún wọn sóògùn owó bóòlù wọn ṣe ní ogun owó jọ kí lọ fẹ́ fún wọn òun ṣe ebi ní mẹ́rin wọ́n pè kọ́ nẹ́ẹ̀mì ṣùgbọ́n tó bẹ́ẹ̀ fi ẹni fówó débi pé ààrí iná síbi tó yẹ ká nẹ́ẹ̀ sí owó ní náwà owó ilé ìní sówó abẹ́lọ́nkọ́lọ́mbà kọ́ máa jogun owó bẹ̀ fún wa owó táàrí náà tí ó sì jẹ́ ìfọ̀kànbalẹ̀ ní kọ́lọ́mbà òfin jìkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àtọ́lọ́mbà yantálákà náà káwa ní ọkẹ́kọ̀ọ́ owó ń bọ̀ lọ́la ó lè jẹ́ pé wọ́n bó ṣe ń dààmú tó ń dààmú nínú àwọn ọmọ rẹ tó bí ó lè jọmọ kẹjọ ó lè jọmọ kọkànlá lọ́lọ́mbà padà ṣàánú tọ́lọ̀mọ̀bọ̀ wa tọ́wà ṣe lólókìkí ẹ̀dá atẹ́gùn ohun dúkìá rẹ̀ yọ́ fẹ́ ah bàbá lẹ tí wá rí ṣẹ́ bá wá rọmọ rẹ̀ tọ́fẹ̀ dí lówó gẹ́ ń kọ́ o ara olẹ̀ bá dá àánú ọlọ́ọ̀bá ń bẹ wájú fún wa tọ́lọ̀bá kó má ti pa wá ní ìsìn gbogbo àwọn ọmọ tá ń bí yẹn olú ni wọ́n ni wọ́n o lè sọ̀pọ̀lọpọ̀ wọn dì lọ́jọ́ ọ̀la ló fi jẹ́ pa àgbọ́dọ̀ yín ọmọ kẹ́kẹ́ àgbọ̀dọ̀ yẹn lọ́ta ó lè jẹ́ pé tí wọ́n wò pé òní wúlò fún náà wọ́n mọ̀ yẹn gangan òun gan ni ó wá sọ di nǹkan ńlá ni ó sọ fámìlì yìí di nǹkan tó nítumọ̀ tó fi jẹ́ pé kò sọmọ kankan tó gbọ́dọ̀ kojú aburú wò ọ máa wò wọ́n níwọ̀ ọmọ ọ máa wò wọ́n níwọ̀ aláàánú ó sì máa bẹ̀ lọ́wọ́ fún wọn gbogbo ògbà péré ọlọ́run bá ń ṣàánú támẹ́lú àwọn tó ti nínú wa lọ́dà tí wọ́n ní sí àwọn tí wọ́n tí ní ọlọ́run dákùnbà jọgbọ́ àríkìkì nípa ọ̀kan wa arínú wa títí ń fọ́nilọ́ ọlọ́dájú ó lè parí ẹ̀ arínú wa tí ò tí ìralẹ̀ ọlọ́dájú tí wọ́n lè rà arínú wa tí wọ́n ti kọ́ wọ́n ti gbé bẹ̀ kọ́lọ́mbà kó ṣe ilé yẹn nílé ìtùnú fẹ́ nípa ọ̀kan wa ó ṣe nílé ìgbádùn fún wa ó ṣe nílé ìdùnnú fún wa ni ọlọ́dájú aláyégbé wa kó jẹ ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ tí pé à ń fẹsẹ̀ rìn ní ọlọ́dákùnrin ra fún wa mútò fọ̀kànbalẹ̀ ni ọ̀rà fún wa ọlọ́run bá dákùn ìfọ̀kan báyẹ̀ tó wá gáà ilẹ̀ ló fi tùwà ló fi jogun fún wa má jẹ́ tó rí bẹ́ o má tó rí mo o má jẹ́ àdáhùn ká tó rí wọ́ o má jẹ́ àdáhùn ká tó rí lò táà bá ń jẹ já máa fìdùnú jẹ táà bá mu já máa fìdùnú jẹ táà bá mu ká máa fìdùnú mú táà bá ń wọ̀ ká máa fìdùnú wọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tí ń jẹ lónìí pẹ̀lú ìbànújẹ́ ni o ọlọ́dọ̀kùn máa ṣe ìwé ẹ̀fà wa ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tí ń wọ̀ lónìí pẹ̀lú ìbànújẹ́ ni fi ń wọ̀